learningphrases.com. Abonne-toi sur ma chaîne YouTube, s'il te plaît. Tu es magnifique. Orewa. Orewa. Orewa. J'aime ton style. Mo fẹ́ràn bí o ti ń ṣe. Mo fẹ́ràn bí o ti ń ṣe. Mo fẹ́ràn bí o ti ń ṣe. Tu devrais être fier de toi. Ó yẹ kí o ní oríyìn fún ara rẹ. ó yẹ kí o ní oríyìn fún ara rẹ. ó yẹ kí o ní oríyìn fún ara rẹ. J'aime ton attitude. Mo fẹ́ràn ìwà rẹ. Mo fẹ́ràn ìwà rẹ. Mo fẹ́ràn ìwà rẹ. Tu es un excellent auditeur. Olùtẹ́tísí tí ó dára ni ọ́. Olùtẹ́tísí tí ó dára ni ọ́. Olùtẹ́tísí tí ó dára ni ọ́. J'aime ton sourire. Mo fẹ́ràn ẹ̀rín rẹ. Mo fẹ́ràn ẹ̀rín rẹ. Mo Tu es merveilleux. ènìyàn tí ń yanilẹ́nu ni ọ́. ènìyàn tí ń yanilẹ́nu ni ọ́. ènìyàn tí ń yanilẹ́nu ni ọ́. J'aime ton nom. Mo fẹ́ràn orúkọ rẹ. Mo fẹ́ràn orúkọ rẹ. Mo fẹ́ràn orúkọ rẹ. Ta voix est incroyable. Ohùn rẹ dára gan. Ohùn rẹ dára gan. ohùn rẹ̀ dára gan J'aime ton ouverture d'esprit. Mo fẹ́ràn chérie rẹ. Mo fẹ́ràn àìláṣìírí rẹ. Mo fẹ́ràn rẹ. Tu es vraiment fort. Oni agbara gan. Oni Baragan. gan. Oni J'adore ta nouvelle coiffure. Mo fẹ́ràn irú irun tuntun rẹ. Mo fẹ́ràn irú irun tuntun rẹ. Mo fẹ́ràn irú irun tuntun rẹ. Tu me donnes de l'espoir. Au fond, mes ní ìrètí. ó fún mi ní ìrètí. ó fún mi ní ìrètí. J'admire ton courage. Mo nífẹ̀ẹ́ sí ìgboyà rẹ. Mo nífẹ̀ẹ́ sí ìgboyà rẹ. Mo nífẹ̀ẹ́ sí ìgboyà rẹ. Tu es une source d'inspiration pour nous tous. Àwòkọ́ṣe ni o jẹ́ sí gbogbo wa. Àwòkọ́ṣe ni o jẹ́ sí gbogbo wa. àwòkọ́ṣe ni o jẹ́ sí gbogbo wa. J'apprécie ton honnêteté. Mo mọ rírì ìṣe òtítọ́ rẹ. Mo mọ rírì ìṣe òtítọ́ rẹ. mo mọrírì ìṣe òtítọ́ rẹ Tu as un grand sens de l'humour. Ìwà ìṣẹ̀fẹ̀ rẹ dára gan-an. ìṣẹ̀fẹ̀ rẹ dára gan Ìwà J'ai beaucoup de chance de te connaître. Ori ni o jẹ́ fun mi Ori mọ̀ ọ́. mort ni o oríire ni ó jẹ́ fún mi láti mọ̀ ọ́. Tu sens vraiment bon. Òórùn dáradára gan ni. Òórùn dáradára gan ni. òórùn dáradára gan-an ni Je ne peux pas arrêter de penser à toi. N kò lè dá ìrònú nípa rẹ dúró. N kò lè dá ìrònú nípa rẹ dúró. n kò lè dá ìrònú nípa rẹ dúró. Tu es si intelligent. O gbọ́n lọ́pọ̀lọpọ̀. O gbọ́n lọ́pọ̀lọpọ̀. ó gbọ́n lọ́pọ̀lọpọ̀. J'aime ta façon de marcher. Mo nífẹ̀ẹ́ ìṣọwọ́rìn rẹ. Mo nífẹ̀ẹ́ ìṣọwọ́rìn rẹ. Mo nífẹ̀ẹ́ ìṣọwọ́rìn rẹ. Tu es stupéfiant, comme toujours. Big gbogbo il ìrísí Big yani lenu. Bi gbogbo ìgbà, ìrísí yani lenu. Bi gbogbo yani J'aime ta façon de penser. Mo fẹ́ràn bí o ti ń ronú. Mo fẹ́ràn bí o ti ń ronú. Mo o ti ń Tu es un véritable ami. ọ̀rẹ́ òtítọ́ ni ẹ́. ọ̀rẹ́ òtítọ́ ni ẹ́. ọ̀rẹ́ òtítọ́ ni ẹ́. J'aime ton énergie. Mo fẹ́ràn ìní agbára rẹ. Mo fẹ́ràn ìní agbára rẹ. Mo fẹ́ràn ìní agbára rẹ. Tu es un excellent exemple pour nous tous. Àwòkọ́ṣe ńlá ni o jẹ́ fún gbogbo wa. Àwòkọ́ṣe ńlá ni o jẹ́ fún gbogbo wa. Àwòkọ́ṣe ńlá ni o jẹ́ fún gbogbo wa. J'aime ta confiance. Mo fẹ́ràn ìgboyà rẹ. Mo fẹ́ràn ìgboyà rẹ. Mo fẹ́ràn ìgboyà rẹ. Tu as les meilleures idées. Àwọn ìmọ̀ràn rẹ ni ó dára jùlọ. Àwọn ìmọ̀ràn rẹ ni ó dára jùlọ. Àwọn ìmọ̀ràn rẹ ni ó dára jùlọ. J'admire ta ténacité. Mo fẹ́ràn ìwà ìpinnu rẹ. Mo fẹ́ràn ìwà ìpinnu rẹ. Mo fẹ́ràn ìwà ìpinnu rẹ. Tu es tellement unique. Ó yàtọ̀ gan ni. Ó yàtọ̀ gan ni. ó yàtọ̀ gan-an ni. J'aime tes vidéos. Mo fẹ́ràn àwọn fídíò rẹ. Mo fẹ́ràn àwọn fídíò rẹ. Mo fẹ́ràn àwọn fídíò rẹ. Tu es vraiment quelque chose de spécial. et pataki gan ni o? Eniyan pataki gan ni o? Eniyan pataki gan ni Je suis amoureux de toi. Munifere Munifere Munifere Tu es un rayon de soleil. Èrò ohun tó dára ni ọ́. Èrò ohun tó dára ni ọ́. J'admire ta spontanéité. Mo fẹ́ràn ìwà ìfi nǹkan falẹ̀ rẹ. Mo fẹ́ràn ìwà ìfi-nǹkan-falẹ̀ rẹ. Mo fẹ́ràn ìwà ìfi-nǹkan-falẹ̀ rẹ. Tu es irrésistible. O kò ṣeé kọ̀ sílẹ̀. o kò ṣeé kọ̀ sílẹ̀. o kò ṣeé kọ̀ sílẹ̀. J'aime ton enthousiasme. Mo fẹ́ràn ìjáfara rẹ. Mo fẹ́ràn ìjáfara rẹ. Mo fẹ́ràn ìjáfara rẹ. Tu es un visionnaire. Ẹni tí ó ń rí ọjọ́ iwájú ni ọ́. Ẹni tí ó ń rí ọjọ́ iwájú ni ọ́. Ẹni tí ó ń rí ọjọ́ iwájú ni ọ́. J'admire ton optimisme. Mo fẹ́ràn ìrètí rẹ. Mo fẹ́ràn ìrètí rẹ. Mo Tu mérites un câlin en ce moment. ó tó kí o gba ìfàmọ́ra ní báyìí báyìí. ó tó kí o gba ìfàmọ́ra ní báyìí báyìí. ó tó kí o gba ìfàmọ́ra ní báyìí báyìí. J'apprécie vraiment de passer du temps avec toi. Mo máa ń gbádùn lílo àkókò pẹ̀lú rẹ. Mo máa ń gbádùn lílo àkókò pẹ̀lú Mo Tu es toujours si gentille. Nígbà niomandara. ni niomandara. máa nyomandara J'adore tes nouvelles chaussures. Monife fait bata tuntun rẹ. Mo fait bàtà tuntun rẹ. Mo fait tuntun Tu as un brillant avenir devant toi. Ojo iwájú d'ara. dára. ọjọ́ d'ara. rẹ̀ dára. ọjọ́ J'aime ta créativité. Mo fẹ́ràn agbára àtinúdá nǹkan rẹ. Mo fẹ́ràn agbára àtinúdá nǹkan rẹ. Mo fẹ́ràn agbára àtinúdá nǹkan rẹ. Tu es une femme puissante. Allah obirin ni o. Allah obirin ni o. Alagbara

Tu es un homme très séduisant. Oh tí ó wuni ni ọ́. ọkùnrin tí ó wuni ni Je suis très heureux de te voir. inú mi dùn gan-an láti rí ọ. inú mi dùn gan-an láti rí ọ. inú mi dùn gan-an láti rí ọ. Tu as un superbe corps. Ìdúró rẹ dára gan-an. ìdúró daragon dára gan Je t'admire. Ohùn mi. Ohùn mi. ohùn mi. Tes parents doivent être très fiers de toi. Oríyìn lo ma je fun awon obi re. Oríyìn lo ma je fun awon obi re. oríyìn ló máa jẹ́ fún àwọn òbí rẹ. Je te fais confiance. Mo gbẹ́kẹ̀lé ọ. Mo gbẹ́kẹ̀lé ọ. Mo gbẹ́kẹ̀lé ọ. Ton sourire me rend toujours heureux. Elle rẹ̀ máa ń jẹ́ mi dùn. Ẹ̀rín rẹ̀ máa mi mi Je sais que tu peux le faire. Mo mọ̀ au léché. lè ṣe Mo o léché. Tu es mon actrice favorite. Ìwọ ni òṣèré obìnrin tí mo fẹ́ràn jùlọ. Ìwọ ni òṣèré obìnrin tí mo fẹ́ràn jùlọ. Ìwọ ni òṣèré obìnrin tí mo fẹ́ràn jùlọ.

Tu as la réputation d'être une personne sympathique. Ó ní orúkọ rere fún jíjẹ́ ènìyàn dáadáa. Ó ní orúkọ rere fún jíjẹ́ ènìyàn dáadáa. Ó ní rere fún jíjẹ́ ènìyàn dáadáa. Je suis très heureux que nous nous soyons rencontrés. Inu mi dùn gan wípé a pàdé. Inú mi dùn gan wípé Tu as l'air phénoménal. Irisire rẹ̀ yato gan-an. Ìrísí gan J'admire tes talents de rhétoricien. Mo fẹ́ràn ìṣọwọ́sọ̀rọ̀ aláìnílò èsì rẹ. Mo fẹ́ràn ìṣọwọ́sọ̀rọ̀ aláìnílò èsì rẹ. Mo fẹ́ràn ìṣọwọ́sọ̀rọ̀ aláìnílò èsì rẹ. Tu es si gentille. On est à Nougat. On est à On est à Nougat. J'aime ton accent. Mon nez fait Mon nífẹ̀ẹ́ ìsọ̀rọ̀ sí rẹ. mo nífẹ̀ẹ́ ìsọ̀rọ̀ Tu es superbe dans cette robe. Aṣọ yìí bá ọ lára mu gidi gan Aṣọ yìí bá ọ lára mu gidi A xo yi ba ou la ra mou gidigan. Je tem. Mounifere. Mounifere. Mounifere.

mo gbà ọ́ gbọ́. mo gbà ọ́ gbọ́. mo gbà ọ́ gbọ́. Tu as bon goût. O mọ ohun tó dára. O mọ ohun tó dára. ó mọ ohun tó dára. Je crois en toi. Mo gbà ọ́ gbọ́. Mo gbà ọ́ gbọ́. Mo gbà ọ́ gbọ́. Tu es un chanteur incroyablement talentueux. Akọrin to moye gan ni o. Akọrin to moye gan ni o. to gan ni je suis très fière de toi. Oni ni o jẹ́ fún mi. Oríyìn ni o jẹ́ fún mi. ni o jẹ́ mi. Tu es la meilleure maman du monde. Ìyá tí ó dára jù láyé lọ ni ọ́. Ìyá tí ó dára jù láyé lọ ni ọ́. Ìyá tí ó dára jù láyé lọ ni ọ́. Je veux te voir. Mo fẹ́ Mon Mo Ton bonheur est contagieux. Idunu re ìdùnnú rẹ̀ ń ràyàn. ìdùnnú rẹ̀ Je veux te faire des câlins. Mo fait fara pa ọ́ lára. Mo fẹ́ Mou fe farak ba ou lara. Tu e an per eksepsyonel. Ba batou dar a goun yo. Ba batou dar a goun yo. bàbá tó dára gan ni ọ́. Je veux t'aider. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Tu es si mignon. Ore wagani, gan wagani, wa wagani. J'aime tes yeux. Mo fẹ́ràn ẹ̀yìn ojú rẹ. Mo fẹ́ràn ẹ̀yìn ojú rẹ. Mo fẹ́ràn ẹ̀yìn ojú rẹ. Tu es tellement drôle. Aláwàdà ni ọ́. aláwàdà ni ọ́. aláwàdà ni Je veux t'embrasser. Mo fẹ́ fi ẹnu kò ẹ́ lẹ́nu. Mo fẹ́ fi ẹnu kò Mou fefye nou kou elen nou. Tu devre etre an model. Model in yo ye kouje. Model in yo ye kouje. Model in yo ye kouje. J'aime travailler avec toi. Mo fẹ́ràn bíbá ọ ṣiṣẹ́. Mo fẹ́ràn bíbá ọ ṣiṣẹ́. Mo fẹ́ràn ọ ṣiṣẹ́. tu apportes de la joie à ceux qui t'entourent. O máa ń mú ìdùnnú wá sí àárín àwọn tí wọ́n yí ọ ká. O máa ń mú ìdùnnú wá sí àárín àwọn tí O máa ń mú ìdùnnú wá

ìwọ ni akọni mi. ìwọ ni akọni mi. ìwọ Je veux t'épouser. Mo féo. mo fẹ́ fẹ́ ọ. Tu es tellement charmant. Ó rẹwà gan ni. ni. Ó rẹwà gan ni. J'aimerais beaucoup vivre avec toi. Mo máa fẹ́ràn láti bá ọ gbé. Mo máa fẹ́ràn láti bá ọ gbé. Mo máa fẹ́ràn láti bá ọ gbé. Tu es époustouflant. Oti daraju? Oti daraju? Oti daraju? Je veux être comme toi. Mo fẹ́ mo fẹ́ dàbí ọ. mo fẹ́ dàbí ọ. Je veux être avec toi. Mo fẹ́ wà pẹ̀lú ẹ. Mo fẹ́ wà pẹ̀lú mo fẹ́ wà pẹ̀lú ẹ. Tu es l'amour de ma vie. Ìwọ ni ìfẹ́ ayé mi. Ìwọ ni ìfẹ́ ayé mi. Ìwọ ni ìfẹ́ ayé mi. Tu es un excellent professeur. Olùkọ́ni Dagno. ni ọ́. Olùkọ́ni daada ni Merci de m'avoir parlé. o ṣé tí o bá mi sọ̀rọ̀. o ṣé tí o bá mi sọ̀rọ̀. o ṣé tí o bá mi sọ̀rọ̀. Merci pour ton soutien. O ṣé fún àtìlẹ́yìn rẹ. o ṣé fún àtìlẹ́yìn rẹ. o ṣé fún àtìlẹ́yìn rẹ. Merci pour ton aide. O ṣé fún ìrànlọ́wọ́ rẹ. O ṣé fún ìrànlọ́wọ́ rẹ. o ṣé fún ìrànlọ́wọ́ rẹ. Merci pour tes aimables paroles. O ṣé fún ọ̀rọ̀ tútù rẹ. O ṣé fún ọ̀rọ̀ tútù rẹ. O fún ọ̀rọ̀ tútù rẹ. Merci d'avoir regardé ma vidéo. Ochetio Wofidio me o wo fídíò mi. Wofidio me Learning o mi. mi. learningphrases.com abonne-toi sur ma chaîne YouTube, s'il te plaît.